kí ọlọ́mọ sọ́nà tọ́lọ́kọ́ wa mú kí àtẹ̀yẹ mẹ́ta sọ́nà àti gbogbo alẹ́ ní àpapọ̀. Insha Allah Ta'ala ọmọ tẹ̀síwájú lórí tafsir al-Qur'an ní ti àǹbá lọ. Aya tá a dé ọ̀nà ní aya àti forty seven to forty eight. Aya méjì jìnnà ń kà lọ́tà sọ̀rọ̀ àti ìlú ìlú ìdílé náà. أعوذ بالله من الشيطان الرجيم ويقولون آمنا بالله وبالرسول ويقولون آمنا آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يقل لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يعيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي واولئك هم الفائزون ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون وأقسموا بالله جاد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله قدير بما تعملون قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن إنما عليه ما حمل وعليكم ما أملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتدى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون subhanahu wa ta'ala ń sọ fún ara àwọn kìsìrì àwọn mọ̀lẹ́sì fún wa nínú kìsìrì orúkọ al-Qur'an al-Karim gbogbo ìrìn táwọn èèyàn pèsè náà ló ṣàlàyé ẹ̀ fún wa àti wá owó ọlọ́run sọ̀rọ̀ àwọn òṣèlú àbí àyà ìkàláwọn mùnáfíkì tí ìgbàgbọ́ wà nù ẹnu wọn náà fẹnu sọ ṣùgbọ́n tí ò sí lọ́kàn wọn náà sì ṣiṣẹ́. ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta tí gbàgbọ́ mọ́ wà yìí tó yí sí jù tẹ̀mí àbí èyí tó yí sí jù tẹ̀mí. ẹ̀yìn tó lè pé mo nígbàgbọ́ èyí tó le ju mẹ́tẹ̀ẹ̀ta ń tọ̀kàn. tẹ́lẹ̀ ń bá rí pé àtẹnugán lè mọ̀ tó bẹ́ẹ̀ mùsùlùmí dominate ààyè yẹn tó wọn bá ṣe wọ́n mọ̀ pé ah ìfẹ́ mùsùlùmí lẹ pé yẹn kí wọn kótó lè má ṣe ti iṣẹ́ gan ṣùgbọ́n tí ò ní sí nǹkan yẹn nínú ọ̀kẹ́. irú ọ̀dọ́ ẹ̀fọn fẹnu sọ̀rọ̀ gbàgbọ́ náà ṣiṣẹ́ tọ́ nàbà nínú àyà rẹ̀. ọlọ́nà rẹ̀ kò lónà àmọ́ nà àwọn kan mọ̀ láwọn gbàgbọ́ amanna billahi wa bi rasul àmọ́ náà gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtẹ̀jíṣẹ́ àkọ́kọ́ sábà fojú bàlágà wo àárín yìí sábà ní ìyẹn gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìtumọ̀ ẹgbẹ́ gbogbo nǹkan tó yẹ ká nígbà gbọ́ sí àwọn àríkánú ìmọ̀nà òdì wà mẹ́ àbí wà rọ̀ túlù tó tó wá wá yẹ yóò máa jẹ́ zikiru làhá bàdẹ̀ làámu tó bá ní ẹ̀gbọ́n lóun máa gbọ́ agbèrè kó ti gba ata ní gbọ́ kò sí òṣìṣẹ́ gbọ́ ó ti gba àwọn òwe tọ́lọ́ tọ́kalẹ̀ gbọ́ ó ti gbọ́dọ̀ gbẹ̀yìn gbọ́ ìwé ètò wa fún òjíṣẹ́ yẹn sọ ní àná ọ̀tọ̀ káfíń mọ̀ pé ìgbò òjíṣẹ́ gbọ́ ó ṣe ó ṣe kókó ṣe pàtàkì ni. ọlọ́run àkó mọ̀ sí ilé ìjáde àgbọ̀ náà bá gbọ́ agbòjíṣẹ́ rẹ̀ gbọ́ wọ́n àfọ àna àtìtẹ̀ lọ́nà àtẹ̀lójì wọ́n mọ̀ sọ báyìí lẹ́nu. ثم يتولى فريق منهم بعد ذلك lẹ́yìn ìgbà yẹn náà ló tún ra tọ́ọ̀nù padà. alọ́jẹ́ àtàwá lé àlùkò dí olè tọ́ọ̀nù sí thirty six degree kí ni ó di yẹ kí ni kìí fi parẹ́ tó wọlé kìí fi. ẹlòmíì sì ní àtàwá lé àlùkò ní onítọ̀ọ̀nù ló dé yìí. nítorí máa ṣe nǹkan míì ní ń bá àdè báàlì lẹ́yìn ìgbà tí ń sọ fún wa ó ń gbọ́nà àti òjíṣẹ́ rẹ̀ gbọ́. ọlọ́lá àtàǹṣe lè wà má òlà ìkàgbé ní mùmí ní ìlú àwọn ilé ìwé kékeré ẹṣẹ mùmí ní o. àwọn tó ń fẹnu jẹ́ mùsùlùmí. táǹṣe nǹkan míì lẹ́yìn àwọn ìtọ́ náà gbàgbọ́ tẹ́lẹ̀ tó wá tọ́ mi ní ti ní tẹ́lẹ̀ òkè ọlọ́run ẹ ṣe mú mi ní inú wọn lẹ́ẹ̀rí wọn mọ̀ sọ kọtìkọtì èsì ẹni ní mùsùlùmí lòun tẹ́lẹ̀ ìgbà tó wà ní ìsìlámù náà kí ló mọ̀ ń bẹ̀ nínú gbọ́ yìí ìbẹ́nu lásán níbi ń jẹ. ọlọ́run ẹ ṣe mú ẹ ẹ lè ṣe mú mi ní. amúnẹ́bìkì náà wá rí báyìí tó yà á mọ̀ ní àgbọ̀ náà gbọ́ àgbòjúṣe gbọ́. ṣùgbọ́n àwọn àtàwọn alátẹ̀wọ́ náà ló ti bẹ̀rẹ̀ ṣe. wọ́n yàrá tó gbẹ̀gẹ̀rẹ̀ ẹnu wọn ni àbáwọn tí wọ́n wọ bàtà àbáwọn tí wọ́n lu tí àbáwọn tí wọ́n lu yúnífọ́ọ̀mù oríṣiríṣi ni wọ́n kánú kọ̀ sọ̀rọ̀ ikọ́ kí oríṣiríṣi ni wọ́n. nǹkan yàtọ̀ sáà lè jẹ ní àwọn táàfọ̀ yìí alábẹ̀jẹ̀ kẹrẹ alátẹ̀wọ̀ àtẹ̀tẹ̀ wọ̀tà yàtọ̀ sáà lè jẹ ní ìwà àlùjẹ ní kí yáyà ẹ̀tọ́ kalẹ̀ ẹni ní iná mi ná iná sọ́ọ̀dẹ̀ fún àmì ná ìpínlẹ̀ sáàlì ìyẹn rí wà ní àwọn àrí ẹni tí ìyẹn rí wà ní àwọn àwọn kà jẹ oríṣiríṣi báwo ilé ìdè ti fi ìsìlámù tó bá jẹ́ ìyẹn o wọ́n ti pé pé oríṣiríṣi kò sí tó dá láàrin wọn ẹlòmíì wà wọlé nǹkan náà bá gbọ́ òjíṣẹ́ gbọ́ àwọn àtàwọn èèyàn sì máa jẹ máa ṣe òbí kó má rí ibi tó burú dun tí wọ́n ń ṣe àbí kó máa gbára pa fún wa kó tó máa ọ̀nà wọn lọ́wọ́ ẹ̀gẹ́ sí Islam àbíbí ẹ̀kọ́ kẹ́lẹ́mẹ̀tì ẹ̀ lọ́dọ̀ àwọn olórí wòyà àwọn aláwo tó máa ní òun eh, kẹ̀kẹ́ náà àwọn jọ ń àbó oníṣòro kan ni àbí ẹ yẹ kéèyàn gbára àdìgbò yẹ kéèyàn dúró lásán. ìmí sì lè mọ pọ̀ nítorí pé òun ti gbọ́ náà àtòjú sẹ́gbọ̀n òun ló sì mọ̀ sí kí ọ̀sìnlẹ̀ lábẹ́yàn mi ọ̀ràn ní tọ́nù ọ̀ràn ní tọ́nù tán ló sì mọ̀ lóun gbọ́ náà òun gbà àtòjú sẹ́gbọ̀n náà ni mo ti gbogbo táà yẹn ṣe náà ní ẹ̀jọ̀ mọ́ ẹ̀jọ̀ mọ́ ṣe. ọlọ́ni àgbẹ̀ yìí nínú àyà yìí pé kéèyàn máa sọ pé mo mì nínú mò ń nà kò tí ì tó kì í ṣe sá máa fẹ́ lọ sọ látà o tí ò bá wúwa rẹ̀ ǹjẹ́ mo mì lọ́dọ̀ lọ. àmọ́ ń bílì mú mi ní wọ́n ṣe mú mi ní. kódà bá ti gbọ́ àyà yìí wọ́n ti bá àtọ́wà mẹ́yẹ àfúnináwó ni wọ́n ní náwó wọ́n ní bá òǹfà ìdánì. Hmm? wọ́n ní bá a kíni báyìí dẹ̀ torí mọ́tò àmì ìmọ̀lẹ̀ lẹ́sà ni. ṣùgbọ́n bàbá ní bá ọ̀sán àyídá ìbéèrè Qur'an àfààní àlè lọ́fẹ́ bá ọ̀sán àyídá ẹni ṣùgbọ́n kò tí ì kẹ̀kẹ́ tó jẹ́ sá àyídá nínú Qur'an tí ọlọ́run bá fi lò ó tún ní ìtumọ̀ kan tó fẹ́ rege ni tó fẹ́ fà yẹn fún wa. bí ìtọ́tún wa mẹ́yẹn tó yẹ pé a ti gbọ́ nẹ́gẹ́tìfì yẹn èdè ló lè bá bá a tó tó wá ń bẹ̀ ó ṣe kiri ó tó ẹ̀fásáìlì pé àníṣẹ́wọ̀n yẹn ṣe kiri ọlọ́run á ṣètò sí wọn ọlọ́run ní wọ́n ìfẹ́ dùrú ìlànà ìwà ọ̀sùn òní irun wọn tẹ bá pè wọn ẹ wá ẹ mọ̀ bọ́m̀bì tọ́lọ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ òjíṣẹ́ tó ṣẹlẹ̀ yìí ìyá kò mọ̀ báyìí náà kó jíṣẹ́ lè dájọ́ láàrin ẹja lo sunna ànábì ẹja lo ṣẹ̀ríà ọlọ́run fún tó ṣẹlẹ̀ yìí ọlọ́run tẹ bá pè wọ́n látọ́lá ń pẹ́lẹ́ jẹ́mú mi yìí náà ni o lọ́ni àgbọ́dọ̀ bá agbòjíṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ ọlọ́run ń tẹ̀lé o ọ̀rọ̀ tó délé ẹ máa bọ̀ lọ́dọ̀ ànábì kó bá yanjú ẹ̀ ìfáfàrí kún mílíọ̀n mọ̀rìndó wọ́n ti tẹ́lẹ̀ ọmọ ti gbìn wọ́n ta lọ. wọ́n borí kúrò wọ́n da fagidi ìrìnnì sẹ̀rí àkùnfẹ́ lólu yìí sẹ̀rí àṣẹ̀rí àṣẹ̀rí àṣẹ̀rí kan àti ìlú kan. ìgbọ́n náà lọ gbọ́dọ̀ wá gbọ́ àtòjíjẹ rẹ̀ títà bí mo pẹ tó gbọ́dọ̀ wá gbọ́ àtòjíjẹ rẹ̀ kìí sọ̀rọ̀ ẹnu ìtumọ̀ rẹ̀ náà ni pé ọ̀dùnrà rẹ̀ dẹ̀ fún ọlọ́ àti òjíṣẹ́ ṣùgbọ́n tọ́rọ̀ bá délẹ̀ ọlọ́run tó náà gbàgbọ́ yẹn àtòjúlẹ̀ tó náà wọ́n gbàgbọ́ òun ní ìgbàgbọ́ hàn ní ìgbàwọlé ọlọ́ni ìbádùrú ẹ bá pè wọ́n wọ́n bá pè wọ́n ilá lọ́ ìwà rọ̀sùn òlìdẹ́ ìgbọ́n ẹ̀gbọ́n ti nìkan mi ètò náà gbàgbọ́ yẹn lẹ́nu kò ti bákan tó tó tó jíde lè yá kú bàjẹ́bàjẹ́ ẹ tó gbé ayé mùsùlùmí náà ni o ẹ bá gbọ́ pé tọ́ lọ́n tà níbi ènìyàn àkùmọ̀ báyìí náà kó yẹjú tó tẹ láàrin wọn kó dájọ́. ìfẹ́ àfàrí kún mí ní ọ̀rẹ́ tó wù ìfẹ́ rẹ̀ wọ́n tẹ́ máa máa ṣàkìtì. ìmọ̀ ìṣèlú wọn wá pọ̀ láwùjọ àbí òpọ̀ ìwọ́n náà dẹ̀wò láwùjọ kan bí a lọ ẹbí ẹ láwùjọ kan ní bóyá àdúgbò yìí ẹ bá ń sọ̀rọ̀ kan ilé ẹ̀jẹ̀ àti ìdóná ànẹ́bí yẹn jú ẹ̀ kọ́ rí bá àtàn pẹ̀lú amúsùlùmí kọ́ oríṣiríṣi fẹ́ẹ̀sì. tó bá mọ òfin kan ló fi ayé báyẹn gbé lẹ̀rọ fún àkọ́tàkọ́tà lọ́wọ́ tó ní ẹjẹ́ àfihàn jú ẹ̀ tó súnmọ́ kan wẹ́ fọ́ọ̀mù jẹ́ tó bá wọ́n wẹ́ àsopọ̀ lọ́dọ̀ àwùjọ tó ń fa mùsùlùmí àti kèfèrí pọ̀ là ń sọ láà mùsùlùmí gẹ́gẹ́ fún fúnra wọn ọgbọ́n ọ̀rọ̀ yìí ẹja àbísọ́nà àtòjíṣẹ́ yẹn jẹ́. bóyá ẹbí ni bóyá ọ̀rọ̀ àdúgbò ni bóyá ọ̀rọ̀ ibi iṣẹ́ ni. kódà tó wọ́n ní gbà mí pé ọ̀rọ̀ mọ́ṣáláṣí tọ́lọ́sọ̀lá àti mọ́ṣáláṣí ẹja gbé ọ̀rọ̀ ànábì ká ẹ̀yẹ ju tó ṣẹlẹ̀ àyè tó ṣàgídí. ọlọ́run ọ̀rọ̀ mi tí wọ́n máa yé ni padà wà ń yà kún làhùmọ̀ ní hàk ṣùgbọ́n òòjọ́ tó dúdú bá wà lọ́dọ̀ ọmọ ẹ̀ ń fa kankan wọ́n á rí pé sáwọn fàyè òdodo mọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ wa lé ní sáwọn fàyè àmọ̀lẹ́rin fún nínú. No alukurani àbí kí a tó ilé yìí ah. fi ìnín wọn tàbí wà lẹni tó juwọlẹ torí pé nǹkan yẹn fẹ́ fáàkì ni ẹni bá ní jáfe alukurani yẹn ju ọ̀rọ̀ tí ń takò tẹ́lẹ̀ àbí hmm? tó bá gbéṣẹ́ fún ẹ tọ́tù ìdílé fàṣẹ yẹn àbọ̀jàmbá àdéhùn. Hmm? àwọn ọ̀dọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ kan kí ni ìpínlẹ̀ ayé lápá kùránì tó gbéra dé dúró ìgbà yóò mọ̀ pé ayé àkàmọ́ jàǹbá ẹ̀ wà nínú kùránì torí pé ó mọ̀ pé yẹn fẹ́ fífọ́ wá di pé ìgbà táwọn fẹ́ gbé òfin ọlọ́ ìlú tó bàbá wọn lára mu ìṣèjì yóò wá mọ̀ jọ̀dí pé àwọn ilẹ̀ ìwúdí tọ́lọ́ ní àfàtó mìíràn náà bíbá àbẹ̀lì kìfà bí pàṣẹ kìfà náà apá kan òfin ọlọ́run lẹ gbàgbọ́ tó wàá nú àkọọ́lẹ̀ ìwé tó a gbé fún yín apá kan lẹ gbàgbọ́ yìí tó bá fi fọ yín pàtàkì òru náà bí bá hàn bí èyí tí bá fi fọ yín ẹrẹ́gẹ́ ni ẹ̀mí gbà. àìsí ìbófin ọlọ́run ló bá wọn torí pé ìyẹn ti di fẹ́ ẹnu àwọn tí ó rí ọlọ́run ní tẹ́ bá ní kẹ́hìn tọ́lọ́ta náà ti yẹn ọ̀rọ̀ yìí tí mo wò ní gbà lọ́rọ̀ lọ́rọ̀ wa sọ pé wàá yíyà fún làwọn ọmọ ní hapu wọ́n rẹ́ pé hapu kan ìwọ̀ kan wà fún wọn àbí ẹ wà lórí ìtúsọ kan tí a tún lè lé ìmọ̀tìrín ní ẹ̀rọ ìdíwọ́lẹ̀ ìròyà ẹ̀dá rẹ̀ ẹ̀dá wọ́n máa ń àti ẹ̀dá wọ́n òkèlè kan torí pé nǹkan yẹn fẹ́ bá wọn lára mi ilé iná káwọn náà kì í fi ẹlòmíín ń ṣe súnà lẹ́nu títí sí ẹ̀kíjọba yìí tó bá fún lẹ́rìí nígbà míì tí ò bá bá tètè yóò mọ̀ ṣàgídí. ó wàá ní ṣàgídí bẹ́ẹ̀ tí òun tí àwọn ògbà ó mọ̀ lóko gbà nígbà tí ó mọ̀ lọ ẹ̀rí yẹn ní lọ́rùn. ṣùgbọ́n òjò tó bá mọ̀ pé ní òun wà lórí ààrẹ ìgbàdo lè ju wọlé. eléyìí tó ṣe méjì ìfẹ́ ẹnu ni. ètò sì jẹ fọmọnìyàn tó jẹrú gidi ọlọ́kẹ́rẹ́ ju wọlé fúnfẹ́ ọlọ́run ẹ̀mí iná wà fàánà tọ́nà láwọn yẹn ẹ̀rí gidi máa ń sọ mi. àwọn yẹn wúdí àbọ̀n ìtọ́jọ wọn ẹni ọ̀pẹ tẹ̀mí iná agbọ́ wá wà àfọ́ iná ìgbà àgbà. ẹni tó bá jẹ́ yẹn gidi yóò ju wọlé fúnfẹ́ ọlọ́run ó bá fẹ́ ẹnu rẹ̀ mú ó bá fẹ́ ẹnu rẹ̀ mú yóò ju wọlé fún un. البصري يعني لأن العبد حقيقة من يتبع الحق ẹni tó àpè lẹ́rù ọlọ́run ojoojúlówó ta ẹrù ọlọ́run èyí gidi líle òun ẹni tó bá ń tẹ̀lé òdodo tí mo yọ ikú wáyé kara ó fẹ́ nǹkan yẹn àbí ó fẹ́ nǹkan yẹn fífọ́ rẹ̀ àbí ó fífọ́ rẹ̀ tó bá ti mọ̀ pé ní ìtọ́nà àtàlẹ́bí sọ ni yóò ju wọlé fún mùsùlùmí gidi ni. àfimọ́ yẹn sùúrù hù wáyé fífẹ́ nù. wọ́n yẹ pé tí ó dùn mọ́ ní àgbègbè ìbànújẹ́ ibi tó ń wò owó òfin yẹn ibi tó ń wò lẹ́yìn tó lé gidi tó sòfin. mọ́tò wá ti wò òfin pa ah, eléyìí òfin kọ́ mi tí òwò tó fi ti wá kò ní tẹ̀lé mi ẹbẹ kọ ọlọ́run pé á òfin ọlọ́run ni ọlọ́run tèmi ti ń kẹkẹ lófin ìwọ ọkà lọ́rùn tó kò fẹ́ fún ẹ lọ́dọ̀ ọlọ́run tó dá mi. wàá lẹ́bi ẹtẹ́bi ṣẹ́ra ní ìdààmú àfàkọ́sí àwa ṣùgbọ́n tó yẹ pé ní máa ń tẹ̀lé òfin ẹ̀sìn nígbà tó bá bá fẹ́ nu rẹ̀ ọ̀yẹ̀mbí sùúrù àyíndàmú kàlà fàtẹ̀ yóò gbàdánù nígbà tó bá bá fẹ́ nu rẹ̀ ويقدم الهوى على الشرع pé ìfẹ́ ẹnu ni wọ́n ń gbé síwájú ẹ̀rí pàlẹ́tà bí abudin alẹ́ àlàkà ikọ̀ bàbá ní ẹ̀dúlówó ẹrú ọlọ́run ò sí mi. ẹ pé àtọ́lọ́ fi lé ìròyìn àwọn ẹ̀fẹ́ ìdáni. ìjọba ní tọ́lọ́ bá níbèrè wọn nígbà bó ìjọba ọba bá wọn tó bá fi fọ wọn. ìgbà mẹ́ta ni wọ́n ti gbé nígbà yóò kẹ́ ọlọ́run sọ báyìí ànábì sọ. ọlọ́run ní kí wọ́n fi léyìí fún wọn àfi kùlù bíi mọ́rọ̀ tó àárẹ̀ ń bẹ lọ́kàn wọn àárẹ̀ ń bẹ lọ́kàn wọn àárẹ̀ ọ̀kan sí pọ̀ yàtọ̀ sáré kidney yàtọ̀ sáré ẹ́ ẹ́ liver yàtọ̀ sáré ẹ́ èyí jẹun jẹun tó bá ti mọ̀ yìí yàtọ̀ láre ọ́fà àwọn àárẹ̀ ń bẹ lọ́kẹ̀ gan-an yẹ kí yẹn tírí ìran abálùmọ́ ń sọ̀rọ̀ kọtílà ń pa àárẹ̀ ọ̀kàn ẹ́ lọ́nà bá ní fi kùlú bíi mọ́rọ̀dọ̀ àárẹ̀ ń bẹ lọ́kẹ̀ wọn àárẹ̀ ń sọ̀rọ̀ pé àárẹ̀ ọ̀kàn pọ̀ ẹnu àárẹ̀ ọ̀kàn náà ní nifak ìmọ̀ òwúwa mọ̀nẹ́fìkì wà kófòrò ẹnu àwọn àárẹ̀ tó lágbára ní àárẹ̀ ọ̀kàn tó bá ti wá mú yẹn gbogbo orípa rẹ̀ tí ó máa jẹ jáde lẹ́yìn. ọlọ́lá àtọ́ ń ṣe lólé àárẹ̀ ń bẹ lọ́kàn wọn sí ìdí méjì. ẹ̀yìn ilatun akhrajatun kọlba mẹsì hafẹ àárẹ̀ yẹn ló mú ẹ̀mí wọn kúrò ọkàn wọn kúrò ní ti ó fàáfà láti hasasa wo fàṣọra bímọ láti mari alẹ́ bí yọ̀ọ́rẹ́dọ̀ àmọ̀ yẹn fàáhùn wọ́n yẹ kí wọ́n lọ àmọ̀ yẹn dógò. Ani ní àárẹ̀ tí ó mú tí mo ń ṣe yẹn ṣe pé tí ẹ bá fẹ́ ń gbà mí òun ò ní fẹ́ ìtú àpá ní ara ló ti mọ̀ fẹ́ nígbà tí ẹ máa ń sáré irú ẹ̀ lè ṣẹlẹ̀ sí irú àwọn yẹn báyìí ọlọ́run ní àárẹ̀ ń bẹ lọ́kàn wọn amúrò táàbù àwọn ọ̀sẹ̀ méjì ló bí òfin ọlọ́run ní fún àtọ́jú òfin ọlọ́run ní wọ́n wá ń dáwọ́tì àbọ̀ ọlọ́run fẹ́ fún ọgbẹ́ kò tọ́ ni bẹ́ẹ̀ dẹ̀ tábà wọn tó tọ́ inú àárẹ̀ tí ń ṣe wọn lọ́kàngán ni àárẹ̀ àrọ́ yìí ọ̀ṣak àbí. bẹ́ẹ̀ mi ló wá kọ́ fòfin ọlọ́run fún yorùbá ètò wà nílẹ̀ yìí tí tó yẹ ká fi yẹjú ẹ̀ rí. ẹ wá ní nǹkan báyìí ọ̀nà àbáyọ tí ẹ fi gbé lẹ́rí àwọn táàrẹ̀ iye méjì bá lọ́kàn wọn mọ ìyẹn wò pé ẹ̀rẹ́ ló dé bá ń bá tọ́ tọ̀rọ̀ àbí tí màá wò pé tí bá yìí ṣe lẹ́nu lágbèjì rẹ̀ ká gbé kankan bóyá ń sọ wọn ràn wọn káàkiri àbọ̀mọ rẹ̀ bá ti kàyé báyìí bùrà sọ báyìí àbí òtútù lóko àwò yìí báyìí pé à ah, náà ní àgbọ̀ ọ̀sẹ̀ kan. lórí òmò ṣe èméjì ìdí wọn wá sọ fún yẹn ìtò nǹkan gbà pé ọ̀dọ́ náà ti wá ní o wọn sọ fún mi èkó ọmọ kápátíà ọmọ káyà tòrò lóko ọgbà bọ́dọ̀ náà nìyẹn ti wá òun náà ti gbà yóò ṣe méjì bọ̀ tí ìtẹ́lẹ̀ kó wàá já gbogbo ẹ̀ pátípátí mọ́ fún ẹ̀rọ tó jẹ́ nǹkan ẹbọ ìyẹn wà á tẹ lọ́rùn ẹnì ọ̀gbẹ́ irú ọkàn yẹn kí ni wàá mẹ́ ṣak mọ́rọ́dù ṣak wà mẹ́ ìyẹn méjì. àbí káwọn òbí gbogbo ẹ̀ ti rí ìṣẹ̀ láwùjọ ọ̀dọ́ ní à ká padà sí ṣẹ̀rí ọlọ́ọ̀ni kódà sí ọlọ́ọ̀ yóò ọ̀gá ọ̀gbìn kò tẹ́ńtẹ́jọ́ kí á lẹ́yìn tó lọ àtọ̀ bí nàìjíríà ó lè dá ọ̀nìkà máa padà sí ti sọ yìí buhari. ẹni tí kírun tó wọ tèrè méjì alùpùpù ẹni tí èdè adé kìí yóò kí yóò yóò tẹ̀sẹ̀ tó. ṣùgbọ́n ẹni tọ́lọ́ bá kọ́ máa ṣe tó jẹ́rù jù ló gbà pé ohun tó ṣẹlẹ̀ solúṣẹ̀ ó wà níbi kí wọ́n lè gbèsè ọlọ́run. àwọn àmì ìgbà kó òfin ọlọ́run ó kéré sí i tó lè yanjú àfẹ́ẹ̀tì àwa lára yìí ìyẹn làwọn míì tó gba ṣẹ̀rí àwọlé láwọn ìlú mi wọ́n gbà ní ààbò wọ́n gbà ní àwálù ṣàkóso àmọ́ ní pásánà lọ ọkọ ìyàwó ọkọ ìyàwó ìwọ̀rọ̀ ṣẹ̀rí àyẹ ẹ̀sọ́ ni mo bọ̀ yanjú mi gbogbo gbọ́ láti yanjú ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ international kí ló fà á olùkọ́ gbà àánú òfin yanjú ẹ̀ ọjọ́ tó yẹ bá tí wọ́n á rò pé òun ṣe ọlọ́run ò lè lè ní ìdí ìṣẹ̀lẹ̀ ìyẹn náà ní wọn pé tó bá gbófin ọlọ́run tí ò ní gbà àbí kéèyàn mọ̀ ń gbà mí káàárẹ̀ mi tó mọ̀ ṣe àárẹ̀ orí ojú àárẹ̀ ló wà lọ́tọ̀ o àárẹ̀ tó lè mọ̀ sí ìgbà tó bá pọ̀ pé ìṣẹ́ kó fi ẹjọ́ rẹ̀ sí wàá gbà àárẹ̀ kí ni dé yẹn. èrè jù kàló mọ̀ gbà ọ̀rọ̀ ọlọ́run àgbà kárí mi kọ́ ìfẹ́ ẹnu tó fẹ́ tẹ́ra mi lọ́rùn tọ́lá kó nǹkan bó ti yẹ kó o ṣe lè wá àtọ̀ ní kàmbá fẹ́ tẹ̀lé lọ́rùn ààrẹ mi tó nìyẹn. lọ́lọ́run sọ fún wa wípé àfihàn kò ní obìnrin mọ̀rọ̀ mi àwọn tí wọ́n dúpẹ́ ọlọ́run lọ́dọ̀ wọn ti lè gbà àfi tó bá tẹ̀ ọlọ́run. alẹ́ ń bẹ lọ́kàn o amọ̀rẹ̀ tábú wọ́n ti yè méjì ayé ẹ̀mí tuntun ti ìyẹn tó ṣe é ké kíkó àtààmú anáwòlá àkùnbìn àkíkẹ òfin Ọlọ́run lè ṣe déédéé ònàmújọ sì ti wá. am yakhafuna an yahifa Allahu alayhim wa rasuluhu àbí táwọn ń fẹ́ wọn ni pé kọ́lọ̀ ń dájọ́ àbòsí irú táwọn fẹ́ yẹ kọ́lọ̀ ń dá fáwọn àbí nígbà tó lọ ń gbé dájọ́ ìtara ní ìdá èyí táwọn fẹ́ yẹ ta ní wàhálà kò ti yẹ kó rí nu ìdúró pé níbi àbòsí sábà ń bẹ̀ ní lábẹ́ kí ọlọ́run àtọ́nú nínú ìdílé ní ó wà. pẹ̀lú ọ̀la ìka òun gbọ́ nínú ọlọ́run àwọn ẹ̀yìn gẹ́gẹ́ alábòsí ẹ̀ka alábòsí ni wọ́n o alábòsí ẹ̀dá onífẹ̀ẹ́nu aláàárẹ̀ ọkàn oníyèméjì gbogbo kẹlẹ́ wàá rí sọ́ọ̀tù pé ẹ̀dùn ìdálábòsí. bàbá sàdé wà ní pé wàá mọ̀ ṣùkùmùlá wọ́n mọ̀ ṣùkùmùlá ìwà rọ̀ṣúnwọlé ẹ̀rí ìdájọ́ ọlọ́run àti tòjú iṣẹ́ rẹ̀ àfigáyàtìlẹ̀ àdáyàlà wọ́n ní nǹkan jẹ́ ó wà lórí òdìdó pé ìbẹ̀rẹ̀ ti gbà èèyàn ìṣesí èèyàn kódà mo fẹ́ ní wípé nígbà mi ìṣesí yẹn ní báyẹn ìṣesí yẹn ní olè wọ́ tí ó fi gbá kàbọ̀ kan nú sì tí ó dọwọ́ rú fúnra bó fẹ́ tó dédé ámbẹ̀lẹ̀ ń tẹ́ kókò tẹ agbóhùn dédé tẹ́lẹ̀ ní. ámbẹ̀lẹ̀ ń tẹ́ kókò àti tó fẹ́ gbófin lẹ̀ èyí tí ó fẹ́ fọ ara àti ẹ̀gẹ́ ló dé gé ìgbìlẹ̀. ẹ̀sìn gbófin ọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ àfi ìgáyà tilẹ̀ àdáyà láti wà lọ́sọ̀tì. kò ṣe ó dúró lórí dédé tó pẹ̀ wà bùwà pápọ̀ sílẹ̀ ṣẹ́kìmọ̀ oníṣẹ́kìmọ̀ ti wà ń ọgbọ́n àti òye ọlọ́ni wà mẹ́rin ahsanu min Allahi hukman ìfọwọ́mi yìí òkè lórí ọlọ́run bá ló mẹ́jọ dá nítajọ́ dáadáa fáwọn tó bá wọ́n mọ̀ dájú náà bá ẹ̀dọ́ ẹ̀tọ́ ẹ̀dọ́ náà ọ̀nà mi ẹ̀ka tẹ̀lé. Ọbaṣàdé tó ń kọ́mẹ́ǹtì pé ní wàfẹ́ avil àyà àwọn àyàfà àkàkọ́jà yìí ó wà mẹ́ dalilun ala anna al-iman laysa mujarrad al-qawl ti àtúntì àgbo èdè ká sọ̀rọ̀ lásán ẹni tó tọ́lọ̀ ní wọ̀nyí ti mùmínì wọ́n sọ̀rọ̀ gbàgbọ́ àbọ̀ ẹ̀fọ́ sábà ti definition ìgbàgbọ́ àni alikọ́ọ̀lù ní kíni ìlìsàn wọ́n wí àbọ̀ wí wọ́n fẹ́ ni wọ́n wí ọlọ́run jẹ́ twenty five fẹ́ wí. àtìyàn ò tó àtàyà fẹ́rìmẹ̀dẹ̀lẹ̀ àmàlì tí asọ̀pọ̀ ẹ̀gbọ́n lọ́wọ́ agbára kò jíjẹ gbọ́ ọba ní orí atọ́ lọ́ọ̀ ní ẹ̀sìn tọ́lọ́ ọba ta lọ ọba kẹyìn ọlọ́nu ẹsẹ̀ wọn yìí. ẹ wá rí láwùjọ tí wàá lé ní ẹ ní ọkàn ẹni nígbàgbọ́ ẹni ìjọba ká nínú bẹ̀rẹ̀ ìjọba ká ti kíni àti ètò lọ jẹ èyí tó súnmọ́ ju ẹlẹ́ẹ̀lómi kẹ́ ń gbàdá àmì rẹ̀ àmì rẹ̀ tí ò túnú àbí àmì èyí tí ò kírun tó dájẹ́ pé o tún fẹ́ gbàrún náà dànù kí á ló kù mọ́ kó sábà bẹ̀rẹ̀ pé mo ti mo ti lè ṣe pẹ́ ìrún náà tó kéré lójú ẹ̀ ẹlẹ́mọ ní ìmúra rẹ̀ kéré kẹjọ nìkan ó tún á bá débi ìrún ó ti wá yẹn sáti tẹ àkọ́kẹ́ yẹn sáti mọ́ à inú mo rú ọkẹ́ yìí o ọkẹ́ tó mọ́ tí òjúra rẹ̀ lè fúta ní ọba tó dáa ọkẹ́ tó mọ́ tẹ́ tó ní òkírun gbogbo iṣẹ́ tó gbé wa ń gbàdánù níbo ló wá mọ́ sí tó bá gbẹ síbi tẹ́ jòkó sílé kò tẹ̀sán kí ẹ ti ṣẹ́ kí ẹ sọ ti gbà pé yóò ti tẹ́lẹ̀ yẹn rẹ̀ àbí tó bá wo tọ́gà rẹ̀ ó ṣe fún rẹ̀. ìsìnmọ́ ní iṣẹ́ òsínú gbàgbọ́ báyìí ó ṣe mọ àkéde àwọn tani àkéde àwọn mórí tí a ní. alá tàfáwò tó fi mọ̀ báyìí ní ọgbẹ́jẹ́ pé ẹlẹ́ tó wọ̀ sí ìdúrà lọ lórí àkéde àná. wọ́n sọ pé ní ìfọ̀nfẹ́nu sọ ọ̀rọ̀ gbàgbọ́ òtítọ́ حتى يقترن به العمل ولهذا نفى الإيمان أما تولى عن طاعة nítorí ẹ̀ lọ́lọ́run ti lọ fún àwọn tí wọ́n tẹ̀lé tọ́lọ́ lẹ́yìn ìgbà tó náà gbàgbọ́ tí wọ́n tẹ̀lé tọ́lọ́ tí wọ́n tẹ̀lé tó ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run dá ìgbàgbọ́ wọn dànù. ọ̀júgun ìkìyàdì lẹ́xọ́kùnmí láàyè ọ̀rọ̀ sórí ìfìkú ìhàn tí wọ́n tún wá juwọ́lẹ̀ ẹ̀dẹ̀ ní fáwọn kí ọmọ tẹ̀lé tọ́lá àtẹ̀jíṣẹ́ gbogbo òdì èsì gbogbo tó ń bá wà ṣùgbọ́n ìṣesí kan náà fífi tẹ̀lé ìṣesí nígbà tó wà ní kíni tó fífọ́ òru tí wàá fífọ́ rẹ̀ níta. ẹ̀sìn mímọ̀ pé ẹ̀sìn mọ̀ pé àní sọ̀kà kọ́lí sí kan náà ibi tẹ̀ kẹ́ kọ́lí tó mi ọlọ́run afẹ́ sọ àwọn ẹni tí wọ́n kọ́lí tí mo ta jẹ ní èrè ọlọ́run ìnáma kánà kọ́ńdà lè mọ̀ ó ní gárọ́dún bàlágé ìdí tó fi wá bẹ̀rẹ̀ ní bàlágà kí àwọn tá a lè pè mú ìrírí. àwọn ẹni tó yẹ pé ní ọ̀rọ̀ tiwọn ìdádùn ila Allah wa rasuli tó bá pè wọ́n ẹ bá sọ lọ àtòjíṣẹ́ rẹ ju ọ̀rọ̀ ní yàkùmọ̀ báyìí náà ẹ̀ tó bá ti tó ń bàtà kẹfẹ́ nílẹ̀ nìyẹn ẹ tó lọ wájú àbí bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ àtọ̀tà àwọn òní nílẹ̀ pé ẹ bá wá pe àwọn ẹni tí wọn ní ìṣẹ̀lẹ̀ yìí o ẹ̀jẹ̀ agbọ̀ntọ́lọ̀ sọ. sára bí wípa rẹ̀ á ń yàkó ló tẹ̀mí iná wà àfàànà ẹni a ò yá ẹjù wọlé ìfàtí yẹgẹ ní ó dùn mọ́ wọn nú yẹgẹ ní ó dùn wọn nú ẹnìkan sọ pé ọ̀rọ̀ táwọn ẹja wo kátó kúránì ẹ̀yẹ ẹ̀jẹ̀ ká lọ́kọ́ gbé sí làákà ìwò ni. ayé ayé àkìlẹ̀ làákà ìwò

ọlọ́run lè dájọ́ kánẹ́bí dájọ́ kálòfin ọlọ́run láàrin wọn. ayé àkóòlù tẹ̀mí iná wà àfààní agbára ẹlòmíì lé ní yóò lò fílẹ̀ sọ́fì pé ní ìsọ ìjẹ́ tọ̀gbọ̀tẹ́ tó ní bá wẹ̀ ẹ́ pé àwà yìí ọlọ́sọ nìkan ọdún lásìkò tí àwà. sábàtì fẹ́ mú definition òfin ọlọ́run wa a ní sẹ̀rí àtúmbá sọ̀lẹ́ àtúnú

wọ́n máa gbé àwa lágbára láti bú ẹ́ ibi tá a fi kù sínú gbogbo ẹ̀jẹ̀ níyà ìṣẹ̀yà ẹ̀ ni òde lò ní òde àwa láàlú ráwùjọ kẹta àwa láàlú lágbára ṣùgbọ́n kó máa fọ́ tiẹ̀ pé àwa dà ó ní òde àwa ti ṣe ṣe láì rèjò ń lọ àti ti ẹ̀fáyà ẹlòmíì fílọ́sọ́fì tiẹ̀ kò ní kò da ẹ̀ sí ìjà òṣèré lásìkò yìí kí ló tún sásìkò yìí lásìkò ló yí padà ní àbá àlàyé padà àbó mọ́mú ájúmẹ́tì ní àtẹnìkan jọ wò ni onígbò lè dá mọ́ kí nìkan àyẹ̀ni kó mọ́ tó àwọn àà ìgbà òórùn mú méje mú lójú ọ̀nà ni òjò sí náà méje kí ni ẹ́ nígbà yí padà ni ẹ̀ nà ibùsà máa nàná wálé àìyí sí náà àmọ́ àdìfà máa dì náà àìyí tó

wàlàyébù fi iná àbí màmá lè sàmà nínà àyébù ìwà náà màmá lè sàmà nínà àyébù ìwà náà. sáré mu kẹkẹ rárá ní ìjà o àwa gẹgẹ ń kábàárà wa yìí. wọn á jù bá àbámọ́ ní ìgbà èrè sáà ń bú. à ń búgbà láìṣẹ̀ wá. ولو نصفا فما أعجانا ولو نصفا فما لنا أعجانا ìgbà tá à ń bu káíkó náà lè sọ̀rọ̀ ni yóò aláìsí àpẹ̀yìn náà kí ni mo ṣe fún yín kódà káíkó lè sọ̀rọ̀ ni ó yẹ kó sùn wá kóòtù àbí àwọn eléyìí ó yẹ kó lọ bá eh, defamation of kini character ah ẹ̀ ń pè mí ló kọ́ tí èdè tèmi.

bákan náà sáyé ìbá máa ń kọ ìwọ náà lọ fọtọ lọ fọtẹsì. kan tó wá wà pẹ̀lú ibi tí wọ́n ti ń lò ó. ọlọ́ni ọ̀rọ̀ àwọn mòmìnì gidi nígbà tó bá pè àwọn gẹ́gẹ́ bá ti pè àwọn tí àkọ́kọ́ tó lọ́ọ́ sọ́kọ́ náà ni ibi tó lọ́ọ́ tó é ètò ayẹyẹ ọ̀rọ̀ náà táwọn sọ ní pété ní ẹ̀mí iná fàfà ọlọ́ni wa ò lá ìka òun nìyí àwọn tó jèrè ni àwọn tó jèrè nìyẹn káná gbìyànjú káwa náà àwọn tọrọ sọ yìí o nígbà tọrọ bá délẹ̀ pé kí wọn lè gba adájọ́ láàrin wa àwa àwa àpapọ̀ àwa àwa àlàfà àlàfà tó láwọn ẹni yìí wọn ju wọlé ní òkú tọrọ yìí bá wọn mọ àbí kò bá bẹ́ẹ̀ gbá wọn mọ nígbà pé sẹmí iná wà fáànà ayé sẹmí iná hukumallah ni agbófin Ọlọ́run sọ̀rọ̀ sí náà wà á jábù náà wọ́n dà á ná ilé yìí a sì jẹ́ pé yìí sí òkùnrin pé wá sí. wà á fa àná tó àtàtà mọ́tà nìta ní mọ́tà mi náà ní haraj a sì juwọ́lẹ̀ pátápátá ní juwọ́lẹ̀ tó dá láàbíà. sì fi sí àwọn tí wọ́n láwọn bọ̀ ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ ọlọ́run tó wá gbófin ọlọ́run àmì tó ń lò ó àwọn nàìjíríà lẹ́tọ̀ọ́ sí èjì ọ̀làìka ọmọlù mùsùlùmí ẹni hasọ̀rọ̀ àlùfàlà ọ̀há fìhì àárín wọn ni èrè ń fẹ́ ní àná àlùfàlà alfawul bilmaslum ètò ń jẹ́ kéèyàn jẹ́lẹ̀ pé kéèyàn fẹ́ yóò rí wọn nàjà tó mílíọ̀nù mọ̀kúrú ètò yóò ti fẹ́ ọ̀nà ìyọ̀pọ̀ bẹ́ẹ̀ wala yuflihu illa man hakama Allaha wa rasulahu. ẹnìkan wàá ní jèrè báyà fẹ́ tí bá ń lò fẹ́ ọ́nà àtọ́jíṣẹ́ rẹ̀ wà àtọ́ Allaha wa rasulahu ní pẹ̀lú fẹ́ ti òfin òjíṣẹ́. ọlọ́run tó wá sọ síwájú pé ní wà mú yóò wa rasulahu. ẹni tó bá ń tẹ̀lé ọ́nà àtọ́jíṣẹ́ ẹni tó bá ń tẹ̀lé ọ́nà àtọ́jíṣẹ́ wa yakhsha Allaha wa yattaqih tí ń páyà ọlọ́run tí ń bẹ̀rù ọlọ́run fa òlà ìka òmù ìfà ìṣòro àwọn tó jèrè nìyẹn ẹni tó bá ń páyà ọlọ́run ẹni tó bá ń tẹ̀lé ọlọ́run àtẹ̀jíṣẹ́ tí wọ́n á ń páyà ọlọ́run tí ń bẹ̀rù àwọn tó jèrè nìyẹn. náà mo fẹ́ kẹ́ kí ìfáyà yìí àwọn ọ̀rọ̀ àkédà kan mẹ́tẹ̀ẹ́ káàkiri ìta yóò yọ jáde fún wa. àwọn yìí pẹ̀lú ọ̀la ẹ̀ka òun náà ló ṣe pàtàkì náà àbúrò tó wáyé náà ẹ tó bá tẹ̀lé náà àtọ̀jíṣẹ́ rẹ̀ tó páyọ̀ ọlọ́run bákan tó bẹ̀rù ẹ̀ àwọn ẹlẹ́gbẹ̀gbẹ̀. فمن يطع الله ورسوله ويخشى الله ويتقيه ويتقي إيه، أتقى يوم يعني ويتقي فأولئك هم الفائزون نعم أبو حنيفة وعمره يتم كل من يتم ولكن العقيدة كمان àwọn yóò fẹ́ ńlá ẹni tó bá tẹ̀lé náà àtẹ̀jíṣẹ́ rẹ̀ tọ́wà tọ́wà bá tẹ̀lé náà àdékẹ́yẹ àtẹ̀jíṣẹ́ ànábì náà nìkúndé nígbà tó ti kọ́ àwọn yẹ tẹ́kìlá wọ̀yẹ́kṣà náà wọ̀yẹ́ tẹ́kìlì káṣí àti tẹ́kùwà ìbáàdà ni ànábì oníkúndé ọlọ́run fi ànábì fi yìí. torí pé tẹ́kùwà wàlúkìní wàlúkàṣì àkùnlélà ọlọ́run nípa ìyáyà pàtàkùn àbí ọ̀làtà ṣẹ́wọ̀n ọ̀ṣẹ́wọ̀n ìwọ ọlọ́run ni káṣí àti kíni àti pàtó àbúgbọ́ kátẹ̀ lọ́lọ́run kátẹ̀ lánàbí wà nàbí wà mí tí ìtẹ̀lé kákìyèsí a ní ṣe pàtàkì gẹ ẹlẹ́mi ò dáwọ́ ọlọ́ àtàlẹ́ ìfọ̀ ní ìgbà wa kò lù gbára lọ́lọ́ ẹlẹ́mi lè mo gbára lọ́lọ́ lánàbí rẹ̀ àjọkùsọ̀ ló wò ẹgbára létà ní lánàbí rẹ̀ ọgbára lọ́ọ̀ nìkan ẹ ẹ yorùbá ni pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àti àtìlẹ́yìn ìtàlí ẹlẹ́bí rẹ̀ àtìlẹ́yìn ọlọ́run nìkan lọ́ọ́ bèrè mi. tọ́ba akọ fún ẹgbẹ́ ní ẹ̀rí ò nífẹ̀ẹ́ ànẹ́bí ẹni tí ti ń gbé wọ ọlọ́run fánẹ́bí ni ò nífẹ̀ẹ́ ànẹ́bí. kódà lómi ìkẹ́ ìwọ yẹn kékeré tẹ̀ níbi fún ànẹ́bí tí ó ti gbé nínú gbé fún. tó ẹ kí ìfà áyà yìí tó àtù ànẹ́bí ní pẹ̀lú ẹ̀ tó lá àtọ́ àti ọ̀tún والخشية والكني والتقوى لله وحده kápáyà kábẹ́rù ọlọ́run nìkan ló lómi ni wọn wọn láta ṣàwòhùn ṣàwòhùn ìwé fàlàtà ṣàwòhùn náà ṣàwòhùn níbo mi ẹ má bẹ̀rù ẹ má páyà èmi nìkan páyà bákan náà afáta fún ní ìyá olè lẹ́nbàá èmi ní kẹ́ẹ̀pẹ́ páyà ìyáyá fàtàkùn àwọn ayé àkọ́bẹ̀ tó yẹ pé ní àtàkọ́wá wà láṣíá ìbáàdà ìgbésìn ni wọ́n. ọlọ́run alẹ́ tó bá payọ̀ ọlọ́run. Hmm? tó bẹ̀rù rẹ̀ tó tẹ̀lé rẹ̀ tó tẹ̀lé ànábi àwọn tẹ̀lé tó ti lé ní. kánà yà á yẹn tí ó mọ̀ tẹ̀lé ànábi àwọn náà ọ̀rọ̀ yìí ni ṣé fúnadì sọ lọ́pọ̀ àti pé wàṣítàmù láti àdé ilẹ̀ àyà àyà yìí ó kó sínú àlá hákìlì mùsítàrà yẹ pé ráìtì tó yẹ pé mùsítàrà kì báyìí náà láàyò àbẹ́nà rọ̀sọ́dì tó yẹ pé ó wà fọ́lọ́ àdìbá ni ìjíṣẹ́ àwọn àtọ́ àtú òun náà ní ká tẹ̀lé àlùmùsítẹ́lẹ́ tí mọ́tẹ̀lẹ́ bíi máa bákan náà ó tún wá kó ìwọ̀ tó jẹ́ tọ́lọ́run nìkan ó mọ̀ sínú ọwọ́ al-khashiyatu wat-taqwa ìpáyọ̀ ọlọ́run àtijọ́ bàbá ìkìlẹ̀ al-haqqu thalith al-mukhtas bir-rasul ó tún wá ní àwọ̀ kan tó yẹ pé ànábì ló tún wá ní oní ta'zim wa tawqir kama bọ̀wọ̀ rẹ̀ jẹ́bọ́lọ́ ti sọ nínú sọ́ọ̀tì fati ọlọ́ni bìtú mi nú billahi wa rasulihi kágbá kíni gbọ́ ọlọ́run àti ojúṣe rẹ̀ gbọ́ wàtò azèrúhu wàtò wàkìrúhu káfí kíni kàmá apánabìlẹ kàmá wàkìrúhu kàmá ọ̀nọ̀rẹ̀ wàtò sábìrúhu káfí kíni kàmá sàfúnúhu rọ̀tò ìyẹ ó ti bọ̀ra àwọn bẹ̀rẹ̀ yìí títà lónìí yẹ ọlọ́ni ètò òmìnira bẹ̀rẹ̀ láyọ̀ àròsọ ìmọ̀ ni ìwọ̀ta ń wọlọ kagbọlọ wo jide wọlọ ẹ wàtò àkí wàtò àzẹrù wàtò àkírí kàmú ìdòwò ànẹbì kàmú àpàlẹ ànẹbì ni wàtò sábì òwúrú ọkùrọtà àṣẹ ìlà ìwọlọ ni wúyẹ ọgbọdọ pé kàmú kàmú àpapọ̀ mọ ànẹbì ẹgbẹ́ tó wà ní láì lọ́wọ́dọ̀ ẹgbẹ́ tó wà ní mọ̀ọ́mọ̀ tó wà ní mọ̀ọ́mọ̀ tí ẹ bá ṣe yí yóò di kékeré ìkúrẹ́gbẹ́ tọ́lọ́ fún ànẹbì so àlàyé tó wà ń bí nìkan lọ́ ṣàlàyé àwọn ẹrú rẹ àtàwọn ẹrú tí wọ́n sọ yìí. àmì rí pé èèyàn mẹ́ta kọ́ ń bẹ̀. Hmm? ìpín àkọ́kọ́ àwọn kèfèrí àwọn tó yẹ pé agbẹ̀tùkọ́ àwọn gbàgbọ́ tàwa padà fún olódìdí tó mọ̀ tàwa ńlá mi bá dé tàwa ńlá mi bá dé dáadé dákú olódìdí irú ẹ̀ ní ẹ̀mí ìdánwà lórí social media ṣáà gbọ́dọ̀ wà gbọ́dọ̀ ẹ̀ṣẹ̀ kù náà ní ìsìnmí làwọn náà tẹ́lẹ̀ ìpín ẹlẹ́ẹ̀kẹ́ ìwọ̀n àwọn ẹ̀yọ́ àti lọ pátápátá ìpín ẹlẹ́ẹ̀kejì òun lẹni tí ó jẹ́ mùsùlùmí alágàbàǹgbèdì tí ń ṣe ìsìláàmù ní tó bá fífọ̀ rẹ̀ àti tí tí wàá fífọ̀ rẹ̀ pẹ̀lú ìgbà ìpín ẹlẹ́ẹ̀kẹta wa ni tó dáa àwọn jẹ́ pé òfin ọlọ́run ni ẹ̀mí náà wà fà á nù ẹ ju ọlẹ fún nǹkan náà ní fáwọn láyé ká ẹ ó mọ̀ ní mo fò ìfẹ́ wọn àwọn tó yege nìyẹn ọlọ́run á ń bọ́rọ̀ àwọn ará ìlú dédé yìí lọ ní àkẹsẹ̀rí àwọn mùnáfìkì wàá sáwọn bíi lá ìjáde àìmánìkì ó mọ̀ búra bila in amarta àwọn láyà òjòl ọba pa aláṣẹ ìgbìmọ̀ yàrá àjáde àbí ìṣesí àwọn aláìdúró dédé yìí ní ìsìn bá dìde náà ẹ máa lérí nìka ọlọ́run sọ̀rọ̀ àwọn bàbá ní ìsìláyìlì fún wa pé lẹ́yìn ànábì musa ọlọ́run gbé èèyàn kẹ̀lé kọ́ lórí nàbí yìí náà ọ̀gá àti ládàá máa ní kánò pọ́ọ̀tì lè fi tẹ̀lé lẹ́yìn sọ fáànàbí ọ̀gá ìyẹn nìkan ọba kan ajagun lẹ́yìn ẹ̀ ìyẹn wọn gbé kọ́lé alẹ́ àfẹ́ ètò yìí kó tó àlékún ìkìtà lọ alásùpọ̀ ẹ̀yìn yìí nìkan ni ogun bá lè dẹ̀ tẹ́sà ni àbúlà ní lánàá pọ́ọ̀tì lè ìyá nínú wa bùnú ẹ̀yìn náà bẹ́ẹ̀ tó ti tó ti yẹn wá jẹ́ tó ti lé ẹkún lé. àníbi wọn lọ́gẹ́ yìí náà kọ́ ni ẹni tẹ ìṣẹ́kúndélé náà wá gbé lídà kẹ́rin wá wá dákúlé yẹn aláwọ̀ kótópá àlẹ́ ìlú ìṣìkàl àwọn aláwọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ kan àwọn kèfèrí náà fún wa ní sátọ̀ nípa ẹ̀kọ́ náà máa ṣe bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́fìkì ọlọ́run ní falámọ̀ kótó alẹ́ ìfúta lọ ìdá fàárẹ̀ kòmínú yàtọ̀ ọ̀nà mẹ́fà kà áṣà sílá àwọn àṣàdá kọ̀ṣìyà ẹ̀rẹ́ lógún àwọn jago fún àfẹ́gbọ́dé ẹ̀rẹ́ ẹ̀rọ ń bẹ̀rù èèyàn bí àpé bí àpọ́ ń bẹ̀rù ọlọ́ kó ló tún bí bẹ̀rù ọlọ́lọ́ ẹ̀rẹ́ ìtọ́nà àwọn jago ìrẹ́dí wàá ṣe náà ẹ̀lẹ́mẹ́ni tí ọ̀nà ọ̀jọ́ tẹ̀lé yóò dé lẹ́tọ́ lẹ́yìn lórí wọn. ìtara ẹlòmíì ní lásán ẹbí ṣe nǹkan yẹn. àná tó ní àkàtẹ̀ ah, láfàásùnlẹ̀ kan láti gbọ́ àfàásùnlẹ̀ láti gbọ́ wọn fẹ́. ẹgbẹ́ àfàásùnlẹ̀ lọ bí sọ́wọ́ fẹ́ ah nídìí láti gbọ́ láti gbọ́ ẹnu lásán ni o irú ẹ̀ ti tí ò ti ẹ̀ mọ́ yìí ìṣẹ̀ fáàfá ẹ̀rọ àtọ́ni lẹ́nu yìí kọ́ ẹ̀rọ mi tó bá lówó tó bá ti kí nígbà yóò lówó sábà ẹ̀ní ló jẹ́ lẹ́nu ìṣèṣì tí ò dání ọlọ́run láwọn ọmọ náà ṣe aksan bela ẹ ma bura pẹ̀lú náà jáde ìmọ̀ni ní bura tó tó lágbára ìlà ìnìkàmọ́rẹ́ àwọn aláṣẹ láyé láyé ẹ̀kọ́rọ̀ jóni ajáde anújagun fúlá tókítù wọn ẹ má búra ọlọ́run ẹ má bura, àti mọ̀rú yín ẹ àti mọ̀rú yín tòká náà kíyèsí ló ń jọba wọn káwọn lo hamasa ní bá mi ṣe tó bá délé tán báwa wẹ̀ ní tí ó ti ọlọ́lá tó fìtò ìzùkú ìlànà àfáàdé ìlà ẹ̀ksáàmìkùn wọ́n ìlà ayé ẹ̀sáàmìkùn. náà lọ yìí tó ti tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ náà àǹkíkẹ́ ló tẹ̀lẹ̀ kódà tó ti bá déètì àtẹ̀lẹ́ lógún àtẹ̀lẹ́ nìkan hàn. èyí tí ẹ̀ lọ tẹ́lẹ̀ rẹ̀ níbẹ̀ wá àkàn wíwọ́ ni nǹkan ló ṣẹlẹ̀ ńgbà yẹn kódà tí ó gbé bá déètì ẹlòmíì tó bá ti lọ tó yọ ní àǹkan òun ṣe gbọ́ ni ìbí ìtẹ̀wá tẹ̀lé sọ fún náà nǹkan yóò tún wá wà wí ni ọlọ́ni látò sítù sọ fún ẹgbẹ́ ẹ mọ̀ búra àmì ìdìbúra yín ẹ̀ní kan ṣe lọ àtúmọ̀ àrùn fàyè tẹ́lẹ̀ ṣe àmọ́ tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ ṣe àmọ́ ọ̀rọ̀ yìí kọ́ sọ̀rọ̀ inna Allah khabirun bima ta'malun gbogbo tẹ́lẹ̀ ṣe lọ́wọ́ ẹ̀yìn tí ń dọ́gbẹ́ ti di ẹ̀sìn ọlọ́run tí yóò fẹ́ ṣe tí wọ́n ń sábà bẹ̀ búra tí ń sábà bẹ̀ lọ́wọ́ ìgbẹ́ náà sọ́nà. bí nǹkan bá ti lọ tán lẹ́nu bí ìmọ̀ọ́dọ́gbọ́n wá àwáwí bí àwọn ẹni tó wá lè dé bọ̀ lọ́jọ́ láì ní kan ṣe ní oṣù wákàtí tó ń lọ yẹn. ọgbọ́n ìròyìn báńkà yìí tí ò dá ọlọ́run fẹ́ káwá jìnnà sí i. ẹ̀dá pẹ́ ní irú nǹkan bẹ́ẹ̀ rárá tó kéṣe rárá. so eléyìí ìṣesí àwọn ní mọ̀nàfíkì ọlọ́wà ní kó anábì sọ̀rọ̀ pé àṣẹ ọmọọ́há ẹ̀tẹ̀ lọ́nà ẹ̀tẹ̀ lójíṣẹ́ rẹ̀ àwọn tó ní kùránì sangilitì ni wọ́n yà bá fi mọ ìlú tó láti àtẹ̀ lójíṣẹ́ ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ lọ́nà kùránì ẹ̀tẹ̀ lójíṣẹ́ rẹ̀ ńkọ́ wọ́n ní kùránì nẹ̀ tó lọ́wọ́ náà àbí bẹ́ẹ̀ ni wọ́n tún náà sọ́yìn wọ́n nítorí pé kùránì ni òjíṣẹ́ náà ní tó kà fún wa ní ìlú ìlú ka kùránì bó wà ní ẹsẹ̀ lọ́nà ẹgbẹ́ àti tẹ̀lé kùránì wọ́n kó tó tẹ̀lé òjíṣẹ́ mọ̀ níbi òjì ẹni ẹni kẹsàn láti bọ̀. sẹ́yà yẹn máa ń sanra wọn ẹ̀ lọ́nà o àwọn tí wọ́n máa ń ní kùránì sáńgìlì sí i ní ẹ̀ka wà lájẹgúnlẹ̀ ọ̀rẹ́ wa kan ẹ̀ka ń gbélé ni. gbogbo ògbà ló mọ̀ pé èké fẹ́ ti ọ̀gá wọn. ọ̀rọ̀ ta lẹ́ ń gbọ́ yẹn ọ̀rọ̀ yẹn ni ó yẹ fún àwọn àgọ́rọ̀ kọ́ra nìkan tó lè wò ó ẹni tí ó ti wà ní ọjọ́ pẹ̀lú kó wọn ó yẹ kó lọ́wọ́ ṣàlàyé tí bá ti fi Yorùbá ẹni àdúgbò fọlọ́ ẹni kò bí kó mọ fọ̀rọ̀ míì kú tó bá ti fọ̀rọ̀ míì kú báyìí ẹni tẹ̀lé ẹbí kí á nẹ ń gbọ́ mọ́ ẹgbẹ́ tó ní bàtà ní gbọ́kùnrin á ní yorùbá kò ní bí ìṣúná tó gbọ́ wà tẹ̀lé kan mọ́ ọ̀rọ̀ ọlọ́run káàkiri ètùtù gẹ́ ó ti ń dọ̀rọ̀ yẹn bí kùnrin á lè ti wá náà ní lárúbá nìkan náà nìkan mọ́ ọ̀rọ̀ àlébí tìláwà nìkan láti ọmọ sí ìlà ẹ̀rẹ́ tó mọ̀ ẹni tó ní ẹ mọ́ gbọ́rọ̀ ẹnìkan ẹ mọ́ tètè níta ọ̀rọ̀ tiẹ̀ náà níbọ̀ so anabi ló wá ṣàlàyé alukur'an tó atu anabi lè tó atu mùsùlùmí ni lódìndí gẹ́gẹ́ tètè ọ̀sẹ̀ kẹta bá wọn sọ èké ni ó ní ìsìnkú àlíyà tó wà ní sẹ́nẹ̀tì pé a ní mọ̀ pé tó bẹ̀rẹ̀ mu àbùsọ̀rọ̀ bá ti ní ìrábọ̀dọ̀ anabi àrígbé ó yẹ kó rí bẹ́ẹ̀ àrígbé yẹ kó rí bẹ́ẹ̀ fún bọ̀tẹ́ lomi tó yàtọ̀ sánúbì láwọn ká ẹ̀já wà fààyè gẹ́gẹ́ bí wọ́n mọ̀ lè gbèsò kó ló yóò kàtó ní kàlábì wa yọ̀rọ̀ kì gbogbo ẹ̀rọ alẹ́ mọ́rọ̀ ẹ̀ láti lè gbà dání tó bá ti sàkó náà sànẹ́bì mu àmú tó bá ti sàkó àgbà dání kí ńlá sọ àṣìbá àbá nǹkan bò ẹni tá ìgbọ́rọ̀ ẹ̀ dání mọ́ mọ́lì kí wọ́n sọ fáyìn ẹgbẹ́rẹ́ ẹni tó wà nù sàárì lọ́kàn mu àìgbọ́rọ̀ ẹ̀ dání òkè tó àtàlẹ́bì àtẹ̀lé àpọ̀jù ọmọ ẹni mọ́tẹ̀lé yẹn ní ìfẹ̀lẹ́ afọ́jú àlẹ́bí kọ́ lọ́sọ òkú ojú ọmọ rí na láti mọ̀ tẹ̀lé àlẹ́bí ọ̀ ní débi kò ní sọ ní wọn kò ní bá fàkà ti di dáa tó ká ìṣàkùnmọ́ ní òsì ká ìṣẹ́dùnmọ́ ní òsì tí ó wà gbàmọ́ ní òsì wọ́n di ju méjèèjì o àkẹ́tẹ̀ wà lùtù àyè mọ́dì kankan o kódà lẹ́gbà tó tó rí yẹn tó lọ wá gíláàsì kọ́ ọmọ ìwò dáadáa tó bá sọ̀rọ̀ àkẹ́tẹ̀ kọ́ tó bí kejì náà ní ààbò ìgbọ́n mọ̀ dìbò gbèsè pátápátá bàtà níbi bá wà wá lọ́bì kan kódà ká mọ̀ mọ̀ bí tá à ń lọ ẹ̀gbọ́ ká mọ̀ bí tá à ń lọ àwọn ibi tó dáa láàjà tó àbí wàá gbé tẹ̀lé yẹn fáfá àwọn yìí agbérò tẹ̀lé yẹn fún sí ìwọ̀n àwọn onídùúdú ẹbálà níbi sọ báyìí ní wọn nígbà ìwọ lọ́dún lẹ́yìn àfa àwọn ọmọdé gidi wọ́n ti lójú pátápátá ìgbésẹ̀ jẹ́ ìgbésẹ̀ ṣé o bá ti tọ́ òdìdẹ́ni sáré bíi ṣé wùyí ni àníbìlà máa ń tẹ̀lé báwọn ọlọ́run àti ọlọ́ha fà á pé ọ̀sán gbogbo ẹni bá bá tẹ̀lé lẹ́yìn ọ̀rọ̀ ẹgbẹ̀rún fámìlì tìlú òfin ọlọ́run lè tọ́nà ń pa wá kì í tọ́nà kan kì í tọ́nà méjì náà ti pa wá ọlọ́run fàyè ń tà wá láwọ́ ṣe bá ṣáàgídì. ṣe bá ṣáàgídì fàyè náà máa àlẹ́ ìmọ̀ ó mẹ́lì responsibility tó lọ́n gbé fànẹ́bì yìí mọ̀ fànẹ́bì ànẹ́bì ti fi fẹ́ẹ́ gbà fànẹ́bì ó kó láyé sọ fún ìtàwọn ìdíje òkú dé àbí ti dé èjì tẹ kí lànẹ́bì ti dé yẹ ó ti yọ wọ̀ kú lọ́rùn ara rẹ̀ ìtọ́lọ́n gbé fóònù ọlọ́run àmọ́ àlárọ̀ tó lé ìlànà ìbàdàn àgùnbọ̀ ìwọ ọ̀tọ̀ jíṣẹ́ òní kò jíṣẹ́ kó wá jíṣẹ́ yẹn kò kílẹ̀ àlejò ti jẹ yẹ láti máa ń ròyìn àlejò pé bá lága rè fàlà mẹ́sẹ̀jì tọ́lọ̀ gbé fún ó pé wà á dalẹ̀ àmánà àmánà ni iṣẹ́ tọ́lọ̀ gbé fún ó pé àmánà yẹ wà á náfọ̀ àlè ó mọ̀ àbí ó sì jìnnà sí àbá àlè ó mọ̀ so àlejò ti pé wọ́n tẹ̀ àyè sábà láwọ́ tẹ̀ bá lẹ́ẹ̀tẹ̀ ní sálẹ̀ bí wá àyè nàmọ́ àlẹ́ yìí mọ̀ fún mi àlejò ló ti tètè ó ti tètè wa alaykum wa humiltu ẹ̀yìn náà lójúde sí kí ni ojúde sí wa wọn ni ká gbọ́ ká tẹ̀lé àlẹ́ òjíṣẹ́ tiẹ̀ ọwọ́ tiwa ló kù sí ìyẹn náà ló bá tẹ́ pé àáfà àti ìṣe wá àti tó kàn fún mi nínú mọ̀ fún sáà àti mọ̀dọ́gbọ́n ti mọ̀dọ́gbọ́n ti o tó o bá ti sọ tọ́lọ̀ ní ọ̀dọ́ alihamudulilayi wọ́n ṣe kí ni wọ́n ti yọ̀wọ̀ kú lọ́rùn wọn ká bá wọ́n á máa yé fún un padà pé kẹ́lẹ́ bá gbà ní. Tẹ́lẹ̀ ní o tún láti ṣe pé ẹni gbogbo èèyàn gbogbo ara àbáyé tó máa tẹ̀lé gbogbo ara àgẹ́dù gbogbo ara ìkọ̀tún. Kí ló kẹ̀wọ́? Ọjíṣẹ́ ni. Àníbi ní tó bá dọ̀rùn òun àníbi àníbi ló rà àdẹ́bí ṣe pé ní èèyàn tó tẹ̀lé oṣù mẹ́wàá. Òun rà àdẹ́bí ṣe pé ní kò tẹ́lẹ̀ nìkan tó tẹ̀lé sáà ní òjíṣẹ́ dáadáa ni ànábì inú ọlọ́run náà rán sí àwọn ìjọ rẹ̀ alábìsà fi alifa sanatin ilá na àmà ọdún mẹ́rin ló tóbi jíṣẹ́ náà náà fi ṣẹ́yà ní tó lò láàyè bọ̀ yìí tóbi jíṣẹ́ nìkan nìkan ní kò sí ìtújọ́ ní ọdún àti ìsìn àbí ninety five years ninety five years báwo àfa kí wàá ló jẹ́ tuntun tó lọ́n nínú sọ́ọ̀tù wúdọ̀ ọlọ́wà ní wàmọ̀ amẹ́nẹ̀ má àhú ìlà kọ̀lé tí yẹn fi ní ẹjọ́ ọ̀dà fífi yẹ ti jíṣẹ́ ó tó jáde bí ọlọ́run ẹ̀sọ́ ọmọọṣẹ́ jẹ́ nìyẹn o wáyé pé àwọn ẹ̀díyẹ ẹ ló gbà fún ṣé ká pé yẹn fẹ́ dọ́gbọ́n sí àlejò wa lúwo ní dọ́gbọ́n sí àkáyẹ̀ lè máa pọ̀ láàrin lọ àwọn òrùba yìí ìdẹ́lómi mi lọ sí ẹ̀sìn nìyẹn o fẹ́ pé iṣẹ́ ẹ̀sán náà lọ fẹ́ gé ìwòlá wọ́rọ̀ ṣèbí ìtọ́lọ́ ń gbé fún wọ̀ ìwọ́ṣẹ́ kìíní ó ti yé ti pé wọn ní ẹ bá nílò ọwọ́ ló lò kúlù ẹ tó bá tẹ̀sí inú ìfẹ́ náà kọ́ ló fẹ́ jẹ iṣẹ́ ara ẹ̀ ló fẹ́ jẹ. ewu tó náà sọ fún anabi ẹ bá ta agídí anabi kìí ṣe ojú ẹ bá ta agídí wo wàá rí òkè jẹ wo tí ò ní agídí mọ wo tí ò mọ tẹ wọn lọ́rùn kó máa parọ́ di ìfẹ́ nú wàá ní táwọn kẹ́ wá pọ̀ lẹ́yìn ẹ kẹ́hìn tó ní kẹ́hìn tó máa bẹ sàgbèjì lẹ́yìn ìwé ọ̀pọ̀ yẹn kí ló ti pọ̀ kí ni sọ fún wọn ṣe tó lọ́n fi rán òjíṣẹ́ ní sọ ni. báyà ń jẹ́ kó yá pé ẹni tí ó ṣe dáwà kò ní wo àwọn èyí tí ó wò ní òdodo tó ń segin ní lórí pẹ̀tẹ́tẹ̀ náà tó dáa à ní kí olóòórùn rẹ̀ òdodo kó tó máa léyìn ẹ̀fá o ló pẹ́ lẹ́nà tó dáa ṣùgbọ́n kò ní fi rọ́pò kò ní fi tí ò síbẹ̀ torí káyọ̀ lè bá a pọ̀ kó fi sí i ọlọ́run tẹ́ bá sagidi ẹ̀rọ ọlọ́run àti àlẹ́ tẹ́ bá sagidi fún wọn nàní nǹkan mi kọ́ra ara rẹ̀ ọlọ́run ní ẹ̀tẹ̀ ló ti ṣẹ́ ẹ̀tẹ̀ lọ́rọ̀ ẹ̀tẹ̀ ló ti ṣẹ́ àyè tàwa láwù tẹ́ bá sagidi àyè nàmà àlẹ́ yìí ni wọ́n sọ pé la ó ti ṣe kíni ó ti pé ojúṣe tiẹ̀ ó ti pé wà àdé kó mọ ọ̀gbẹ́lẹ̀tùn ẹ̀yìn náà ló ti ṣe ní o o wàyẹ̀ wọ́n tẹ̀ bàtà gidi tẹ wá tẹ̀lé ṣáàdù ah, ah, ẹ mú mọ̀nà o ẹgbẹ́ ìdáyà wa ìmọ̀nà wa ìtìbá ìsọ́nà ti nàbí kátẹ̀lé kíni kátẹ̀lé ànàbí ibi tí mọ̀nà wa mi àwàlà àwàlà àtẹ̀fẹ́ láti tẹ̀lé àwọn nìkan ìfún ìtura wọn èyíwó ni kókè níbi èkú kẹyẹ kébí ẹyẹ ẹ wàá ti bẹ bó ti yẹ kẹyẹ ké ẹyọ ní kébí ẹyẹ àbí bẹ́ẹ̀ kọ́ ẹyẹ ń gé ọmọ ara méjì èkó ló máa kébí ẹyẹ ni. ẹ wu àdéhùn tọ́lọ̀ ti wà ń tòkè owó sàkádù ẹ afọ́ni náà òfin ọ̀sẹ̀ lẹ́nu pàtó nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ẹyìn alẹ́ ti fẹ́ jíjìm ìyẹn lẹ́yìn ní ó dọ̀rẹ̀ àyìn alákòókò máa jẹ́ fílù sáré wọ́n tún ṣe wù kọ́ndíṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ bá tẹ̀lé kíkéjì jawabu ṣe àṣàdù ẹ mọ̀nà. nígbà tó ní kọ̀ọ̀kan ṣe fún ẹ̀ṣẹ̀ pé nǹkan mi ti wọlé ọ̀gá àtìkẹ́ yóò fa àwùjọ kó ti yẹ ẹ̀sìn àbẹ̀kọ̀ àbẹ̀dẹ́gàlùkù ti pàṣẹ àtinú gbogbo àtẹ́lẹ̀ ẹ máa wo ìbàtọ̀ ajá náà ọtí lùdà èkó tẹ́lẹ̀ ọtí wọ́n wá ṣáà wọ́n ti wá bọ́ bá bá ní ti bídíà àwọn abóní bá ní ti bídíà bíi wà tó wá tó wá bọ́ lọ́rẹ́ tù ẹ sọ pé lọ bá dìtì bídíà tó wá mọ̀ lẹ́nu ètò àfẹ́fẹ́ fún un fún ìmí lè kí wọn bá wọn sọ fún wọn tó àlọ́ bá dìtì tó ṣe kíni wọ́n mọ̀ orí ìdí bá dìtì ló wà tọ́lọ́ làwọn mẹ́rin ẹ̀kẹ́ náà ń gbé ẹ̀ lọ́nu gbó àwọn ẹni bí àwọn tó bá dìtì tiwọn inú gbó kọ́lẹ́ mọ̀ lọ́wọ́ bá àtìlẹ̀ jẹ ni bá dìtì làwọn náà tún náà wà lọ tẹ̀lé ọgbà bọ́ lọ́wọ́ wọn náà ni ọmọ ti rẹ́tù ẹ̀ sálọ rẹ́tù ẹ̀ tó dùn ẹ̀ ìgbẹ́lẹ̀ ní kó tó àrí àwọn ọbẹ̀ ẹ̀sùn fún sálẹ̀ káwọn bá sunkún ìrẹsùn àlọ́ báńdíìtì ọlọ́run tẹ́ bá ti tẹ̀lé súnà o tààtàlù tẹ́ bá tẹ̀lé lánàá nẹ́bí ẹ̀ mọ́ mi. káwọn náà ká tẹ̀lé ọ̀dọ̀ wa àmọ́ àlá ìlànà ìbàlá ẹ̀ ẹ̀wọ̀n tó tó parí ayà yẹn orí tó jẹ́ ojúṣe àná ìdílé kó jíṣẹ́ ó ti jẹ́ kí ẹ ó wà fún ojúṣe ìtura ká tẹ̀lé ká mọ̀ ṣàgídí ọlọ́wà sọ́nà àtàlà ṣàánú wa ọ̀ṣọ́ alẹ́mi tí wọ́n ti ní lára nígbà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sallallahu alaihi wa sallam ala nabiyina Muhammad wa ala alihi wa sallam.